di ọjọ́ wedding yẹn gangan èmi máa pa tú o. I love you so much. I love you. And I promise you I will never do this again. Please just say yes. And I said yes. Èmi dá fún Raymond, ayé you only dá me. She would see drop our ọ̀wà yìí ni àbó ṣe fẹ́ continue? sórí gbogbo nǹkan tó bá fẹ́ máa ṣe fún ẹ. mo kọ́ ló fẹ́ ṣègbéyàwó lọ́la ni. Ah. tó bá jẹ́ pé torí ìgbéyàwó ló ṣe ní stay forever mo lè ká sógbéyàwó torí tiẹ̀. ọkùnrin tó fẹ́ ṣègbéyàwó kó sì cancel wedding kó sì lóhùn ṣe mọ́ kó fẹ́ wà pẹ̀lú rẹ sábẹ́ ọ̀rọ̀ dùn tó yùn náà. kí ló ṣe ẹgbẹ́ dábì lóhùn tí bá ti sọ̀rọ̀ kọ́ bá dábì lóhùn kí ló ṣẹlẹ̀. sọ́ra mọ́tẹ́ ń ọmọ gidi ní ó ti ní sẹ́fì. Sherry, HIV is not the end of it. You can live as long as you want. Èwo nínú yín ló kó sweet ran customer mi. Sherry, gbogbo wọn kò sẹ́ni tí ò lárùn lára. Àjọmọ̀ Raymond, ṣé o mọ orúkọ ẹni? Raymond jápojápo, ọ̀ṣọ́mọ gbọ́mọgbìn, lámọ jẹmọ. I am a married man. Stop calling. Ẹ ẹ jọ èwo náà àwọn bá ìfẹ́ ẹ̀gbọ́n olóògbé lọ ọkọ ìyàwó ló gbé. màá wá gbẹnu sí Mike màá wá sọ fún ọ pé ah, ojú mi rí tán. Ah! Do you think I can move on without you? Why can't you? I can't. Why? I have cancelled the wedding. Mi ò ṣe wedding mọ́.